express ní express miliki Ewo miliki express miliki Ewo wo ẹ má jẹ́ ìṣìn lọ́nà don't get confused ẹ má ì tí lọ jìnnà rárá miliki express ó ní ètò bẹ́ẹ̀ ni a mú mẹ́lọmẹ́lọ a kàn lọ straight forward easy going èmi náà ni ọmọ ẹ ṣùgbọ́n kí èmi tó kọ́kọ́ kíra mi mọ̀ pé ó yẹ kí n kọ́kọ́ kẹ́yìn tèmi torí láì sẹ́yìn kò sẹ́mi mo kí dáàdì mọ́mì ẹ̀yin ọmọdé àti lágbà mo kí àbúrò mi ẹ̀gbọ́n mi gbogbo yín pátápátá àti àwọn fine cute sexy ladies tó wà tá à ń bẹ̀ yẹn àti àwọn kills bọ́ ọbọ̀ náà tó ṣe kíni tó dúró re tó gbáàsì torí pé ẹ̀yin náà mo ṣe kíni ẹ̀yin ni mo fi jọ ìgbàkúgbà tí wọ́n ti wá lórí Miliki Express ti Wednesday mọ̀ pé gbogbo ẹ̀ ní ṣe pẹ̀lú kíni ìbáṣepọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ anything kò tẹ̀ tẹ́ bá ti rí ìfẹ́ love àbí relationship ìbẹ̀rẹ̀ tí wọ́n máa bá Ayọ̀dèjì ọmọ Ògúnkọ̀yà pàdé ọmọ Ìjẹ̀bú tó ṣe kíni tó ṣapapa tó dúró re tó gbáàsì tó nà sweet sixteen ṣapapa bọ̀bọ̀ ọmọ pupa bíi táyà kó wójú anybody kó tó ṣe kíni kó tó sọ̀rọ̀ ẹ wò finally guess what guess what kí ló ń ṣẹlẹ̀ ẹ wò mo ti padà rí ìyàwó ẹ àti ìra wa ṣùgbọ́n a ṣì mo rí lójú àlá wa ni pé tó bá ti jí lójú ayé òun máa ṣe kí ni òun máa yọ sí mi pé àwọn sọ̀m káyíngbó la bọ́rọ̀ fẹ́ wa dé ṣùgbọ́n ìgbà tí a fẹ́ round up ọ̀rọ̀ wa lójú àlá yẹn ó ní ọ̀rọ̀ kan tó sọ sí mi nígbà tó sọ sí mi kò complete ọ̀rọ̀ ó ní nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ mi ṣùgbọ́n ó dà ní pé àlá yẹn ó sì ní pàtó a máa tẹ̀síwájú bóyá lójú àlá àbí lójú ayé èyíkéyìí tó bá jẹ́ nù ẹ̀ ṣùgbọ́n mo lọ́rọ̀ kékeré kan tí mo fẹ́ sáré jùlẹ̀ fún yín ẹ wo èyí wù mí òun ẹ èyí wù ẹ kò wù mí ohun tó bá wọn táyé ó lè má wọn kẹ́hìndé o ohun tó dẹ̀ wù kẹ́hìndé o dandan ni ó ṣeé ṣe kó má wọn àlàbá nǹkan oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo nífẹ̀ẹ́ arábìnrin arábìnrin nífẹ̀ẹ́ lòmíì kó ń ṣe pé ẹ̀ṣẹ̀ àtayébáyé ló ti wà bẹ́ẹ̀ torí ó wá wọra ẹ lọ́kùnrin pé ṣé mo ṣe dára tó lọ́mọkùnrin mo ṣe dúró mo ṣe nà tí mo sì gbọ́lẹ̀ yìí obìnrin kan adé wò á ní pé òun ò ṣe mọ́ òun lọ abójóbìnrin orí rẹ̀ pé hmm, mo ní figure eight mo dúró re mo gallant kò síbi tí bá wọ̀ gbogbo ọkùnrin á máa máa sátẹ̀lé mi ni ṣùgbọ́n ọkùnrin kan wá fi mí dẹ̀ ó lọ bẹ́ẹ̀ lómi ó wá wúra ẹ pé bóyá ò dá tó lọ́rọ̀mọbìnrin rárá àtayébáyé ló ti wà bẹ́ẹ̀ àwọn èèyàn kan máa ń nígbà ah, ohun tó wù mí ó lè máa wù ọ́ gẹ́gẹ́ bí olóyìnbó ṣe sọ ó ní pé one man food is another man's poison máwa torí ẹ̀ kọ́ torí ẹ̀ máa ro àròkan lè ń pé à àbí owó àwọn ń pé torí irú nǹkan báyìí ó dà ń pé ọlọ́run sí lẹ́yìn mi àbí èpè kan ń jà mí àbí nǹkan kan rárá àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń wáyé àbí wọn kan wá lọ ń wò pé oge ìgbésẹ̀ tó wá rò bí ẹ lè gbé sí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ torí àwọn Yorùbá bò wọ́n ní pé tẹ́ṣí bá dání nù a máa ń tugun ni ó wá torí ẹ̀ wò ó pé kí ló tọ́ sí mi jẹ́ ń lọ para mi jàre ń wò á ní ọ̀ṣẹ́ mi ọkùnrin kan tó bá torí obìnrin kan kú ẹgbẹgbẹ̀rún obìnrin ló máa kọjá lórí sàárè ẹ̀ tó bá tún kọjá àwọn kan á tún lóṣù síbẹ̀ wọ́n á ṣe ìgbọ̀nsẹ̀ ewé tó bá tún wù lórí ẹ̀ wọ́n á má rò ó pé nǹkan tó tọ́ ṣe ìwọ gangan bẹ́ẹ̀ ni ìwọ gangan mò ń bá wí ikú ń ṣe next option àmọ́ kékeré tí mo kọ̀ rọra ní fún ẹ̀yin olólùfẹ́ nìyẹn èwo ló wà lórí ètò lẹ́ni ẹ wò ẹ má ì tí jẹ́ máa fẹnu túlẹ̀ fún yẹn ẹ má ì tí jẹ́ máa túlẹ̀ báyìí ẹ jẹ́ máa yọ́ lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan ẹ mọ̀ kóhun tá a bá fọwọ́ bò jẹ́ òun ló máa ń dùn jù ẹ wò ẹ má tí yìí kúrò ńbẹ ṣùgbọ́n bá ṣe ń lọ ìhóòrùn wo la kọ́ fẹ́ lọ jó sí ó yá lu kọ́ mi bébí mo ní wò mí kọ́ mi dáàdì ẹ ayé òkè ẹ lọ gbọ́ mádù láti ẹnu Kiss Daniel ẹ jẹ́ kọ́kọ́ lọ gbọ́ mádù mo ṣì wá ń bí. ya come to my bedroom ẹ ẹ Sunday ayé oya ayé òkè oya ayé òkè ẹ káàbọ̀ padà sórí ètò bẹ́ẹ̀ ni Madu lẹ gbọ́ yẹn hmm, kò sígbà tó bá gbọ́ jáàmù yẹn ó máa ń drive ṣẹ̀ṣẹ̀ rí tó tó ṣe wà nù ẹ̀ tó máa ṣe ee ee ee ee ìyẹn gangan ló ti ẹ̀ tírù mi Kiss Daniel akọ́ṣẹ́ ló ṣe lórí orin ẹ̀ àwọn ọ̀rọ̀ kan dẹ̀ wá jẹyọ nù orin ẹ̀ mí láǹfààní àti mọ àwọn ọ̀rọ̀ yẹn dáadáa wọ́n dà ní pé Kiss Daniel gangan ló mọ̀ túmọ̀ ẹ̀ á gbìyànjú àti gbé wá sórí ètò kó wá máa ń yànnàná lórí ohun tó sọ nínú àwọn orin ẹ̀ márùn nìyẹn láti ẹnu Kiss Daniel fún àwọn ẹni ẹ̀ tẹ̀sẹ̀ wọlé dé tẹ̀sẹ̀ wò ń pẹ́ ah ó dà ní pé mo ti mí ìsọ́sí lọ jìnnà rárá ẹ̀ sì bá fẹ́ẹ́rẹ́fẹ́ẹ́rẹ́ ló ń gbóná ó sì wà hot with a trending vibe fàájì tí ó lẹ́gbẹ́ gbogbo àwọn danceable video like jams tó jẹ́ pé ó gbẹ tó jẹ́ pé ó máa wùn yín láti máa gbọ́ lóòrèkóòrè orí Miliki Express nìkan lẹ́tì lè ní àǹfààní àti gbọ́ ṣùgbọ́n ẹ má gbàgbé o ẹ mọ̀ pé ta bá lọ ta bá bọ̀ gbogbo ọ̀rọ̀ tèmi ó yìí dá lórí ọ̀rọ̀ ìfẹ́ ìbáṣepọ̀ ìfẹ́ ìjà ìfẹ́ ni o oúnjẹ ìfẹ́ gbogbo ẹ̀ tó bá ṣàtìmú ìfẹ́ dání lórí Miliki Express tọ̀dọ̀ mi ìbẹ̀lẹ̀ tí máa bá mi sọ̀rọ̀ ìfẹ́ nìkan ní báyìí kí ni mo wá fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ tí mo mú wá lé ní àkòrí ni mo wá fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí kí ni ohun tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí òun náà ni pé ṣé owó nìfẹ́ ṣé ìfẹ́ lówó àwọn èèyàn ti gbé àwọn ọ̀rọ̀ yìí wọ́n ti gbé síra wọn tó jẹ́ pé àwọn èèyàn ti wá gbé wọ́n ti gbé owó sí ìfẹ́ wọ́n ti gbé ìfẹ́ sí owó àti ẹ̀wà mọ̀ pé ah ṣé ìfẹ́ òtítọ́ ti ẹ̀wà wà àbí owó làwọn èèyàn fẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ mu bí ó ṣe yé mi sí níwọ̀nba ọgbọ́n ọmọdé tèmi àti ohun tí mo ti rí òun náà mo rí pé ó dàwí pé gbogbo ẹ̀ ti yíwọ́ pé ìwọ tó bá ti lówó ò lè fẹ́ obìnrin obìnrin àwọn obìnrin náà dẹ̀ tí wàá mú pé tí ò bá ti lówó wọn ò lè fẹ́ ẹ torí wọn máa wò ó pé owó nífẹ̀ẹ́ owó ló ṣe ń gbogbo ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó níbi tí ó dé ṣùgbọ́n tó bá ní pé ká wò ó báyìí náà lóòótọ́ kò sẹ́ni tó fẹ́ jìyà mọ́ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó fẹ́ jìyà mọ́ kò sẹ́ni tó fẹ́ forí fo tó fẹ́ máa forí tiẹ̀ fágun kò sẹ́ni tí ó fẹ́ tó fẹ́ ṣe làálàá mọ́ àwọn tó dẹ̀ mú nǹkan báyìí ò wá ní pé àwọn kan wà tó jẹ́ pé àwọn tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ wọn sẹ́yìn bóyá ìtàn wọn ẹ rí pé wọ́n ti forí larú nǹkan bẹ́ẹ̀ yẹn rí wọn wá wọ́n ti wọ́n ti ṣàṣe ń bẹ tó jẹ́ pé wọn ò rírè kankan bẹ wọ́n wá torí ẹ̀ ń pé à lẹ́yìn eléyìí o kò sọ̀rọ̀ tó dàbí bá pé ẹ̀yìn ìfẹ́ òtítọ́ tí kò bá ti sówó kò sífẹ̀ẹ́ torí èmi ò lè wá ṣòfò bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ kan jáde lẹ́nu àwọn obìnrin kan jáde sí àwọn ọkùnrin kan àwọn ọkùnrin náà wá wò ó pé àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọ́n ti ná lé lórí wọ́n ti náwó lé lórí wọ́n ti ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà gbàtọ́ tún réyàn tó ti ṣe kíni tó tún gbé pálí jù wọ́n lọ kíákíá jápa wọ́n mèkúwé wọn ẹsẹ̀kẹsẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ ni kejì yẹn wọ́n fẹ́ni tó ń fẹ́ lẹ̀ ṣùgbọ́n àtayébáyé la ti ń gbọ́n pé ẹnìkan gbà yàwó ẹnìkan ẹnìkan gbọ́kọ ẹnìkan kò jẹ́ tuntun ẹ wọ́n ní pé òkú ti gbólówó lọ rí odò gbé wọ̀fà alárìnà bínú yìnbọn jẹ ẹ wò kò sóhun tí ò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ ni kò sóhun tí ò ṣẹlẹ̀ rí kò dẹ̀ sóhun tuntun lábẹ́ ọ̀run ṣùgbọ́n ẹnikẹ́ni tí irú nǹkan bẹ́ẹ̀ bá wáyé sí àwọn kan máa wò pé ìgbésẹ̀ wo ló yẹ kó gbé wọ́n máa jókòó máa tún rò pé ah, ṣé wá jẹ́ pé owó nìfẹ́ báyìí torí ayé tí àwa ń sìn yìí ohun tí ó wá gba ayé gbogbo wa ti mọ̀ àti rí gbogbo ẹ̀ ṣe ń lọ àwọn ọmọ tí ò tó nǹkan tẹ máa rí pé tẹ máa rí pé wọ́n ti débì kankan ẹ máa rí ohun tó ń gùn lọ́kọ̀ ẹ máa rí ohun tó ń wọ̀ ní ẹ̀ṣọ́ ohun tí wọ́n ń wọ̀ ní aṣọ àwọn ọmọbìnrin dẹ̀ rèé ah, kò sẹ́nikẹ́ni tó fẹ́ ohun tó máa bu tó máa bu ẹ̀tẹ́ lùyàn ohun tó máa bu ìkúyàn ni ah, oyin náà àwọn obìnrin kan máa ń dùn tó yẹ pé tó bá wo ẹ̀gbẹ́ tó bá wọ pé ah boyfriend mi ló ń bọ̀ yẹn ọkọ àfẹ́sọ́nà mi ló ń bọ̀ yẹn bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin kan náà dẹ̀ wà tó jẹ́ pé olú obìnrin táwọn náà fẹ́ ọ̀fẹ́ tó jẹ́ ọ̀fẹ́ kó jẹ́ obìnrin tó jẹ́ wípé ìgbàkúgbà tó bá rí ìyàwó mi ló ń bọ̀ yẹn bẹ́ẹ̀bì mi ló ń bọ̀ yẹn sweet potato mi òun ló ń bọ̀ yẹn kò sẹ́nikẹ́ni tó fẹ́ tún báyàn máa jìyà mọ́ ibi tó bá ti rẹ́dì wọn ò dúró sùn lérè mọ́ ọlọ́run ṣògo ni kíákíá ọlọ́run ṣògo ni àwọn èèyàn tí wọ́n á gbé síra wọn ìfẹ́ owó ṣùgbọ́n kó tó di pé ó lè wọ ìfẹ́ báyìí owó ló máa kọ́kọ́ síwájú tó wọ̀ bá ti síwájú báyìí ìfẹ́ kò tiẹ̀ jọ kódà wọn ò tiẹ̀ ríran rí ìfẹ́ yẹn mọ́ báyìí àwa mú ibi táwọn èèyàn wá sọ ibi tí gbogbo ẹ̀ wá ń lọ bẹ́ẹ̀ tabadẹ̀ wò láti ayé báyé ìfẹ́ òtítọ́ owó ni àkọ́kọ́ kó tó kan ìfẹ́ ìbéèrè tí mo dẹ̀ ẹ má gbàgbé àkórí mi pé ṣé ìfẹ́ lówó ṣówó nífẹ̀ẹ́ òun ni àkórí tí mo sọ̀rọ̀ lé lórí lẹ́yìn ìgbà tí a ti wá gbọ́ ilé ó ní mo láfẹ́ lọ gbọ́ tá a wá fẹ́ fi símẹ̀ dànà ẹ já lọ gbọ́ no forget no forget yo no forget yo láti ẹnu Adékúnlé Gold àti Simi àwọn méjèèjì yẹn ẹ já lọ gbọ́ no forget àwọn ọ̀rọ̀ yẹn ó ní í ṣe pẹ̀lú àkórí tí mo sọ̀rọ̀ lé lórí ẹ lọ gbọ́ no forget.